أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مهدي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده عبده ورسوله صلى الله عليه وسلم ممكن كابسي أريد بركة جمع أيتي أم وسيتي بوين لاتينو أمين ọ̀rẹ́ yín náà ni Abdulhafiz Dúrósànyà tòyótà ń mú wá fún yín láti ẹ̀ka tó ń mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ tó wà ní ìlú Abẹ́òkúta FUNAB à ń fi kíkí tó lọ́lá jù ní kí tó ṣe wípé òun ni a ó fi máa kíra wa níjọ́ ọ̀gbìn dàlkíyàmà pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Naam a jẹ́ kí a máa kúra wa pé a kú àmójúbà oṣù Ramadan èyí jẹ́ jímọ̀ àkọ́kọ́ nínú oṣù Ramadan ti ọdún táwà yìí. Kí Ọlọ́run má ṣaláì gbà ní ìbádà fún ẹnì kankan wa. Àmín. Lónìí, a ó máa ṣíra wa létí nípa oṣù tá ń bẹ́ ń bẹ̀ yìí, àwọn àǹfààní tí ń bẹ́ àwọn nǹkan tó ó yẹ ká máa ṣe níbẹ̀. A máa fi díẹ̀ ńbẹ̀ tó ara létí torí àkókò ò lè gbà ká sọ gbogbo ẹ̀ tán lónìí. Ẹ jẹ́ kí n lọ sínú áyà tí wọ́n lè ṣe máa sọ lọ́dún kan. Áyà tó sọ fún wa tó lọ báyìí pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيام معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يتيكونه فدية الطعام مسكين فمن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينت من الهدى والفرقان فمن شهد منكم شهر فليصمح ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكمل العدة ولتكبروا الله على ما آداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم نعم اللهم بارك في القرآن سورة البقرة فاس 183 قل يا أيها الذين آمنوا Ọlọ́run ní mo pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ olódodo. Ya ayyuhal ladhina amanu. Ọlọ́run ní òun pé àwọn Mùsùlùmí òdodo. Kutiba alaykumu siyam. Ọlọ́run ní a ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín. Kutiba alaykumu siyam. Àwẹ̀ di dandan fún yín o. كما كتب على الذين من قبلكم gẹ́gẹ́ bí a ṣe ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún àwọn tó ti ṣáájú yín <clears throat> kama kutiba ala alladhina min qablikum ọlọ́run ní òun ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wa gẹ́gẹ́ bí ó ti ṣe fún àwọn baba ńlá wa la'allakum tattaqun ká lè bá a máa páyà ohun ọlọ́run bá. أياما معدودة ọlọ́run ní àwẹ̀ tá a ṣe ní ọ̀ranyàn fún ìyẹn أياما معدودة ó jẹ́ a fún àwọn ọjọ́ tí ó ní òǹkà ni. فمن كان مريضا أو على سفر àmọ́ ẹni tí bá ń ṣe àárẹ̀ nínú yín yálà ó ní ọ̀sà ni àbí ó ní àárẹ̀ kankan aw ala safarin àti àwọn tí wọ́n tàbí ẹni bá ń rin ìrìn àjò kì í ṣe bí ẹni tó fẹ́ rìn láti yàrá rẹ̀ lọ sí pálọ̀ tá ló ń rìn àjò àwọn tó bá a sọ ẹni jẹ́ pé ibi tó wà aago ibẹ̀ yàtọ̀ sí ibi tó ń lọ kì í ṣe local journey bí ká máa ní à ń intentional journey. Àwọn yẹn ni ìrìnàjò tí Ọlọ́run sọ nínú Al-Qur'an níbí. Fa'iddat min ayyamin ukhar. Wọ́n ní yóò máa san àwò, yóò máa san àwẹ̀ náà padà. Àwọn èyí tí ó bá, èyí tí ó bá jám̀bẹ̀ tí kò gbà pé àwẹ̀ rẹ̀ kò jẹ́ ọ̀ràn fún àwọn yẹn pé wọ́n lè fi, wọ́n lè fi ààwẹ̀ sílẹ̀ fún àsìkò tó fẹ́ fi rìnrìn àjò àbí tó fi tó fi rẹni náà tí àwọn ọmọ bá ti lọ yóò máa san padà ayé rẹ̀ tó ṣì yóò san padà. وعلى الذين يطيقونه فدية طعام مسكين àmọ́ àwọn tí wọ́n lè gbàwẹ̀ nì وعلى الذين يطيقونه فدية طعام مسكين wọ́n ó máa ṣe ìrà, ṣé a máa pè ní ìràpadà ni? Àbí òdiwọ̀n? Àbí ìtanràn? Wọ́n á máa sọ ìtanràn pé wọn ò gbàwẹ̀, ìdí ikùnà, fídíyà tó ń tọ́ ámù miskin nípa bíbọ́ àwọn aláìní. Faman tatawwa khayran. ẹni tí ó bá ṣe èyí, ẹni tí ó bá ṣe eléyìí, fahuwa khayrun lahu. Èyí ni fi lọ́lá jù fún ni. Wa an tasumu khayrun lakum. Àmọ́ o, ẹni ó bá gba àwẹ̀, òun ló fi ń lọ́lá jù lọ. In kuntum ta'lamun. Ọlọ́run ní tó bá jẹ́ pé àwa mọ̀ ni. Tó bá jẹ́ pé a mọ̀ ni a mọ rírì àwẹ̀, a mọ ọlá tí ń bẹ fún un. Wọ́n wá ní ṣaharu Ramadan. Oṣù Ramadan tá ń bẹ ń bẹ yóò alladhi unzila fihil Qur'anu hudan linnas. Ọlọ́run ní alladhi unzila fihil Qur'anu hudan linnas. Ọlọ́run ní oṣù tá ń bẹ ń bẹ yìí, oṣù náà ni a sọ Al-Qur'anu kalẹ̀ unzila fihi al-Qur'an unzila fihi al-Qur'an oṣù náà ni a sọ al-Qur'an kalẹ̀ hudan linnasi ó jẹ́ ìlànà fún yín o ó jẹ́ ó jẹ́ ìlànà fún yín wa bayyinatun minal huda wal furqan ó sì jẹ́ kí a mọ òdodo yàtọ̀ sí irọ́ bayyinati minal huda wal furqan ó ń jẹ́ ká mọ irọ́ yàtọ̀ sí òdodo nípa pé ó fi jẹ́ ìlànà ni ó jẹ́ ọ̀nà tí a máa tọ̀ ọ̀run ìbá pè ní guidance. faman shahida minkum shahara falyasumuhu ọlọ́wọ́n ní faman shahida minkum shahara falyasumuhu ẹnikẹ́ni bí oṣù náà bá bá láyé ṣahara fàlíyà sómùhó ó di dandan fún pé kó gba àwẹ̀ ni. ومن كان مريضا أو على سفر àmọ́ ẹni tí ó bá ń ṣàárẹ̀ أو على سفر tàbí ẹni tó ń rìnrìn àjò kan fa'idatu min ayyamin ukhra yóò máa san àwẹ̀ náà padà ní fún àwọn ọjọ́ tí ó bá tí ó fi tó bá ṣì. fa'idatu min ayyamin ukhra yuridullahu bikum al-yusra ọlọ́run ọba yín yuridullahu bikum al-yusra ìrọ̀rùn ní ń fẹ́ fún yín o wàlá yorì tóbi kò múlẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ò fẹ́ ìnira fún ẹnì kankan wa wàlẹ̀ tó mí ló lé ẹyin dàtà àwẹ̀ náà ó wá jẹ́ àwẹ̀ tí ó ní òǹkà ní wàlẹ̀ tó kábírù ńlọ́ha aláàmà àdàkùn kí a lè máa gbé títóbi fún Ọlọ́run Ọba tí ó ti fi wá mọ̀nà وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ká sì lè máa jẹ́ ẹni tí yóò máa dúpẹ́. وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان Ọlọ́run ní wàyíṣà sàlẹ́kà ìbàdí àní ó sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wàyíṣà sàlẹ́kà ìbàdí àní bí àwọn ẹrú mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa mi. Fa'inni kọ̀ríbù, ujibu da'wata da'i iza da'anni. Jẹ́ kí wọ́n máa mọ̀ pé ooo èmi súnmọ́, mo súnmọ́ gẹ́gẹ́ bí iṣan ọrùn wọn. Mo súnmọ́ jù wọ́n lọ bí iṣan ọrùn wọn. Fal yastajibu li ujibu da'wata da'i idha da'ani pé kí ẹ máa pèpè sọ́dọ̀ mi kẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ fún mi ọlọ́run ọba. <clears throat> ujibu da'wata da'i idha da'ani ọlọ́run ní kí a máa pèpè sọ́dọ̀ ọlọ́run ọba torí òun súnmọ́ wa ju ṣọ́ wa lọ falyastajibu li kí a ó wá ní pọ́ọ̀tì tí wọ́n pè ná ó ní kí a máa pè ń bọ́ tàbí condition kan falyastajibu li kí wọ́n máa dá mi lóhùn o kí wọ́n máa dáhùn ó ní kí a máa jẹ́ ìpè tòun náà wàá lè yún mi nú bíi ká sì jẹ́ onígbàgbọ́ òdodo la'allahum yarshudun kí a lè bá lè wà ní ká lè bá kí a lè bá wà lójú ọ̀nà àbí ká ní kíkẹ́ ká lè bá wà kí ọlọ́kọ́ ló kó wa lè máa tọ́ aṣọ náà. Naam ayé àwọnba tí a bára sọ yìí ó jẹ́ àwọn nǹkan tí a ti máa máa gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, torí àwọn àlfàá wa ò lè ṣaláì máa kà fún wa ní ọdún kan. Àmọ́ kí wá ní àwọn nǹkan tí ń jẹ́ kí a, tí ń jẹ́ kí Ramadan wa kí nìkan tí a mọ̀ pé ó ń jẹ́ kí ó máa pé. Àbí kí tiẹ̀ ní pé kí ni à ń pè ní àwẹ̀ gan? Mọ́, mọ́ ó àsọ̀mù. Kí ni àwẹ̀ gangan? Wọ́n ní àsọ̀mù, àwẹ̀ yìí ó wà ní ìmùsáàkù, ànilẹ̀ ákìlì ó jẹ́ ìmáyẹra anilẹ̀ akìlì níbi jíjẹ wà ṣòròbì àti mímu wà jẹ̀mí ìlú muftirat àti gbogbo nǹkan tí yóò lè máa ba àwẹ̀ ọmọ ẹ̀dá jẹ́ mẹ́ńtò lórí ìlẹ̀fájìrì ní àtìgbà tí àlẹ́fájìrì ti bá ti yan ìlàgòrò bíi ṣàmùsì títí tí òòrùn yóò fi wọ̀ mọ́dátà fún àwọn tó ní òǹkà ṣahar Ramadan nínú oṣù Ramadan àwẹ̀ nu ìtumọ̀ pé kí wọ́n gba àwẹ̀ nìyẹn nínú oṣù Ramadan àmọ́ àwọn kan wá ní a kí a máa bá lọ́wọ́ aláwẹ̀ oṣù Ramadan yìí oṣù yẹn jẹ́ gẹ́gẹ́ bí oṣù kan wáàsí fún wa ni torí àti kóra ẹni níjàánu láti má jẹ nǹkan kan, láti má mu nǹkan kan tá sì ń rí wọn. Tí agbára wa ká àti jẹ millions, tí agbára wa ká àti jẹ hundred, thousands of it, a sì wò pé à á jẹ kíni. Àwọn nǹkan tí ó jẹ́ ká lè máa ṣe àwọn nǹkan yẹn. Àkọ́kọ́ ń bẹ̀ sùúrù ni. Torí pé ẹni ò bá ní sùúrù ò lè gba àwẹ̀ ebi á máa kọjú pé ah, ebi ń pa mí o ebi ń pa mí èmi lè dúró kí sẹ́wọ̀n kí ìṣìnú tó o kí ìfúta o kí èrún wọ̀ o á jẹ́ nǹkan ẹni alágbé kò ní sùúrù. alukóra ní ìsọfúnwa pé yá ayọ̀ lẹ́dí náà mọ̀ ní ìsì bìrù wà sọ bìrù wà rọ́bì tó ẹ̀tẹ́kù lọ́wọ́. wọ́n ní ike kí a máa ṣe sùúrù torí ẹni bá ń ṣe sùúrù kò sí bí o ṣe ní páyà ọlọ́run ọba. èyí tí <clears throat> ó tún wá jẹ́ tí a fi ń gba ìran kò ju láti pé la'allakum tattaqun ká lè bá máa páyà ọlọ́run wa ìwọ tó ń gbàwẹ̀ tó ń jẹsẹ̀ ọmọ ìyá rẹ tó ń sọ̀rọ̀ èyìn tọmọ sí backbiting ó rántí nǹkan tí ọlọ́run sọ náà Qur'an ni tọ́ ni yà á ayíwá a'udhu billahi minash shaitanir rajim yà á ayíwá alladhina amanu taqullaha. ولتنظر نفس ما قدمت لجديد واتقوا الله إن الله خبير بما تعملون ọlọ́run ní yá ayọ́ ẹlẹ́dìn amẹ́ni mo pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ òdodo tẹ̀kún ńlá ẹ páyà ọlọ́run tẹ̀kún ńlá ẹ ọlọ́run ọba. wàlẹ̀tẹ̀sọ̀rọ̀ náà ṣe kí ẹnì kọ̀ọ̀kan kí ẹ̀mí wa kí máa ro mọ́ kọ́dàmọ́tìlìgẹ̀dì ohun tí ó ṣe kalẹ̀ fún ọ̀la. ọ̀làtẹ́ni tó ń dáhùn sí mọ́ kọ́dàmọ́tìlìgẹ̀dì kí a máa wo nǹkan tí a ń ṣe kalẹ̀ fún ọ̀la. kí ni nǹkan tí mo ṣe kalẹ̀ fún ọ̀la? wọ́n á ní pé àwọn èèyàn á ní pé ehm, no condition is permanent. ìwọ tí o ṣe èyí tó mú jẹ ẹ̀san ń bọ̀ wá ké ẹ̀san ń bọ̀ wá ké. Ìgbà tí ò ń jẹ ẹsẹ̀ ọmọ ìyá ẹ, o ò rántí pé tó bá máa di ọ̀la ẹ̀san máa ké ni. Èyí máa jẹra ẹni lẹ́yìn, ó wá jẹ́ ẹ̀ṣẹ̀ kan tí Ọlọ́run kì í foríjì torí kì í ṣe èèyàn sí Ọlọ́run ọba, èèyàn sí èèyàn ni. O, o jẹ́ ẹnìkan tí o súnmọ́ ra Kí ó tó lè tọrọ àforíjì irú nǹkan bẹ́ẹ̀ àbí kó kọ́kọ́ lọ bá ẹni tó ṣẹ̀ ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kó kọ́kọ́ kó kọ́kọ́ sọ fún un pé ọ̀rẹ́ mi ò foríjì mi tó bá ti foríjì ẹni tí ó sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ kò tọ́ fún láti máa bèèrè pé kí ni nǹkan tó ṣe fún mi pé tí n máa ní pé tí n bá mọ̀ nǹkan tó ṣe mi ní forí jẹ. Ọlọ́run a máa ti pé ṣé o ti gbàgbé ni? Ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ tèmi Ọlọ́run bá tí mò ń forí jẹ. Torí Ọlọ́run ní innallaha ghafurur rahim. Ọlọ́run ni, a tún nígbà tí ọlọ́run bàbá lè foríjì wa tó tún wá ń ká kí ló á mú ìbọn èèyàn tí òun lè foríjì ẹni ọmọlàkejì rẹ. ìgbà tí nǹkan bẹ́ẹ̀ tí ó jẹ́ nǹkan tí ó fẹ́ rọrùn fún wa láti ṣe kí ló wá ń dé tí a kì í lè ṣe tá a mọ̀ ju ká a máa jẹra ẹwa lẹ́sẹ̀ lọ ẹlòmíì báyìí nǹkan tí a máa wò. Ah, Allah akbar. Nínú oṣù táwà yìí ó tún wá jẹ́ oṣù kan tó jẹ́ pé àdúrà máa ń gbà dáadáa. Àdẹ waqul rabbi idkhilni ah ehm Ọlọ́run ní ad'uni astajib lakum. Ẹ pè mí màá dá yín lóhùn. Waghfir lakum dhunubakum. Gbogbo ẹ̀ṣẹ̀ yín màá tún forí jìn. Kí wá ni àǹfààní tí Ọlọ́run wá fún wa? oṣù Ramadan wa jẹ́ oṣù kan tí ìbáadà máa ń pọ̀ ń bẹ́ẹ̀ dáadáa níbi ká máa yan ká máa ṣe sàárà ká sì máa gba àdúrà torí àdúrà máa ń gbà dáadáa ní oṣù tẹta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí. Gba àwọn opportunity yìí kí Ọlọ́run má jẹ́ kí a má jẹ́ kó fò wá dá. Ìkan tí wọ́n bẹ tí ó yẹ ká máa ṣe nǹkan tí ò le rárá ni bọ̀ á máa mú bí nǹkan tó le. Ọlọ́run ọba sọ wípé. الذين يذكرون الله قياما وقعودا ọlọ́run ní kí a máa ṣe ìrántí òun nígbà tá a bá dúró kọ̀ọ̀rúndá àti ìgbà tá a sì lórí dúró kò wá sí excuse kan fẹ́ni kankan wa tí a máa sọ pé torí pé mò ń gbàwẹ̀ àbí torí iṣẹ́ mi ò ráyè, mi ò jókòó sójú kan mi ṣe lè, ní mi ò ṣe lè máa ṣe ìrántí Ọlọ́run ba níbi ká ṣe àwọn azkar wa. Subhanallah, la ilaha illallah, alhamdulillah, astaghfirullah. Gbogbo ẹ̀ pátá ni à ń gbó Ọlọ́run bá ń bẹ Allah, Allah, Allah. Ara àwọn nǹkan tí a fi ń rántí Ọlọ́run bá ni. Ǹkan tí a máa ṣe tí a tún máa gba ládá ń bẹ̀ tún wá ló jẹ́. Kí wá ló dé tí àwa jẹ́ kí a pọ̀ níbi máa ṣe dáadáa? Torí àǹfààní ńlá ni ó ń bẹ fún wa nínú oṣù táwà yìí. Kí gbogbo wa pátá kí a máa gbìyànjú láti lè máa bá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Kí Ọlọ́run ọba kó máa, kí Ọlọ́run ọba kó máa ṣaláì ṣe ìrọ̀rùn fún ẹnìkankan wa a máa dánu dúró ní ibí lónìí torí pé kò sí àsìkò fún wa púpọ̀ torí pé àsìkò táwa yìí ó jẹ́ oṣù ó jẹ́ àsìkò àwọn tó oníkálukú a máa múra pé à ń ṣẹnu a fẹ́ kúrò ń bẹ̀ a fẹ́ lọ gba àwẹ̀ a fẹ́ lọ kí ṣáì a fẹ́ lọ kí tàràwí àwọn kan tó àwọn kan tó máa lọ sí wáàsí káàkiri àwọn wáàsí àwọn afáwà lálẹ́ kí ọlọ́run kó máa ń ṣe aláìṣe nírọ̀rùn fún wa. Naam. <coughs> oṣù Ramadan yìí o kì í ṣe oṣù tí a máa kéré ẹ jẹ́ kí a pọ̀ nínú gbígbàdúrà ẹ jẹ́ kí a pọ̀ nínú ìbádà ọlọ́run ọba kí ẹnìkankan wa kí a máa gbìyànjú torí pé kò rọrùn à ń gbìyànjú náà ni kí ìgbìyànjú wa kó má jà sásán kó má jà sí wàhálà allah ilaha illallah allah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam ọlá àbí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́hùn ọlá jẹ́ kò ṣe ànábì wa muhammadu sallallahu sallam gbogbo ibi tí pátá ti ń ta nìkan kan wọ́n rẹ́sẹ̀ kọlọ́mbà túnbẹ̀ ṣe gbogbo nǹkan tí ẹnìkan kan ń wò lọ́kàn yìí tá à ń sọ ní jẹ́jẹ́ tàbí tá à ń sọ ní gbangba kí Ọlọ́run jẹ́ kí Ọlọ́run bá mu sí ìmúṣí kí Ọlọ́run bá jẹ́ kó kí Ọlọ́run bá jẹ́ kó kí sí ṣíṣẹ. alala ilaha illallah.